النبي جاء ومن ذريته إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا alhamdulillahi alhamdulillahi ala kulli hal alhamdulillahi qabla kulli hal alhamdulillahi ba'da kulli hal alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run. alhamdulillahi. ọba ò ní adúpẹ́ fún ọba tí gbogbo ayé ò lè má dúpẹ́ fún àwa títí títí títí èèyàn àlìjẹ̀nú màláíkà ẹranko afẹ́fẹ́ gbogbo wọn yẹ́yẹ́ ni wọ́n máa ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba àdúpẹ́ fún ọlọ́wọ́n ọba yìí tó ní kójúlẹ̀ eré tún mọ́ wa ní òní àdúpẹ́ fún ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó jẹ́ tàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. olú ọmọ lágbàáyé anabuwa muhammad. sallallahu alayhi wa sallam. àánú ìkẹ́ èyí tí bá ń bọ̀ látara nẹ́bì kó sọ̀kalẹ̀ sí gbogbo àwọn sàábà tí wọ́n bá nẹ́bì lò. tó wá fi dórí gbogbo àwọn àfáà tí wọ́n fọ̀nà mọ̀ wá tá à ń fi òun wọn sásọ gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ àlìkíyàmọ̀ tájùlẹ̀ ádámì àfáàgbà tájùlẹ̀ mọ́ọ̀mì bàbá àfáàgbà ọlọ́run àbíọ́ bàbá àgbàlagbàjì bàbá àgbàlámúnigun bàbá wa sheikh kamaludin maulana sheikh adam abdullahi alori ọlọ́nba wa kẹ́ gbogbo wọn ní kẹta ní kíámà ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n wà láyé nínú wọn bàbá wa àgbọ̀ pẹ́yẹmí ọlọ́jẹ́kẹ́mi ogun àmín àfa gbogbo wa maulana fọdílà tíyàrá muhammad dia muhammad sunusi ayatullah ayatullah ọlọ́run jẹ́ kẹ́mi bàbá wa ogun ọlọ́dúnrún lọ́dọ̀ ọlọ́run jẹ́ kí wọ́n lo dáwọ́là pẹ́ lálẹ́ àhọ́lẹ̀ wàlẹ́ àkùwọ́tà. lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ anábùwà Muhammad. sallallahu alaihi wa sallam. kí la ń pè ní òkùnkùn kí la ń pè ní mọ́lẹ̀ àwọn olówó àánú òkùnkùn. àwọn wo ló wà ní òmọ́lẹ̀ tọ́pìkì wa lónìí nìyẹn ta ni wọ́n wà nú ta ló wà nú òkùnkùn ìjọ wo ló wà nú òkùnkùn irú èèyàn wo ló wà nú òkùnkùn èèyàn wo ló wà nú òmọ́lẹ̀ ìjẹ́ ta bá rí àwọn ọ̀wà báyìí lọwọ lágbádá ṣé nú òkùnkùn ló wà ní àbínú kí ni ń sọ òkùnkùn àbí kí ní sọ ẹni ìmọ́lẹ̀ di òkùnkùn àwa gba ọ̀rọ̀ yìí wá lẹ́nu àgbà sàábé. kọ́lá bó bákì sídi ọ̀rọ̀ di ọ̀la àlẹ́ bàbá olódodo olótìtọ́ tó fi ẹ̀mí àtara àti ọkàn àti ìṣe àti gbogbo ayé tó fi tẹ̀lé àdébùwà Muhammad. sallallahu alaihi wasallam. Abubakar Siddiq àríkọ́nú àkọọ́lẹ̀ pé olótìtọ́ làwọn Abubakar Sidiku Abubakar Sidiku ò jẹ ànábì lẹ́sẹ̀ rí sallallahu alaihi wasallam Abubakar Sidiku kò lọ́dún méjì mọ́ Muhammad lójú ànábì àtìgbà tánábì ò sí mọ́ Abubakar Sidiku wá ṣàlàyé fún wa pé ànábì ṣàlàyé àwọn wo là ni wọ́n wà ní òkùnkùn àwọn ọlọ́wà ní òmọ́lẹ̀. الصومات الغبا سرجها كذلك ẹ gbọ́ mi dáadáa ní mẹ́rin ni náà wọ́n tún ní mẹ́rin ìmálẹ̀, òkùnkùn bírímù tá a sọ yìí inú eléyìí kò ṣe wá ní ìmọ́lẹ̀ rárá kò tiẹ̀ wá rárá òkùnkùn sọ́nà mẹ́rin wọ́n tún wá pín ìmọ́lẹ̀ náà sọ́nà mẹ́rin náà. azulubi fulumato wàsíwájú tọ́bàtú. ẹsẹ̀ ẹ gbọ́ mi dáadáa ẹsẹ̀ wọ́n ní ẹsẹ̀ òkùnkùn ni gbogbo ẹni tí bá ń ṣẹ̀ṣẹ̀ tó já sí pé ń ṣẹ̀ṣẹ̀ lérí ẹ̀ṣẹ̀ ọlọ́ni ẹ má parọ́ òun pa ẹlẹ́ṣẹ̀ ní ẹni òkùnkùn ni ọ́ ọlọ́ni o má jalè òun jalè ẹni òkùnkùn ni ọ́ ọlọ́ni o má mutí òun mutí ẹni òkùnkùn ni ọ́ ọlọ́ni o má ṣàgbèrè òun ṣe ẹni òkùnkùn ni ọ́ ọlọ́ni o má sọ irọ́ má yí sótítọ́ torí nǹkan tó fẹ́ jẹ má jò nǹkan tó padà jẹ́ gbogbo ẹni tí bá ń ṣẹ̀ṣẹ̀ tí ń ṣe gbogbo ìwà tọ́lọ́ ní ẹ̀sá sí ẹ̀sá kò mbẹ́ ọ́ á jókòó síbẹ̀ òun ló fi ṣe ọ̀gá ara ẹ̀ ẹ má rò nǹkan kan papọ̀ mọ́lọ́wọ́ ọlọ́run ọba ọkọ ṣoṣo ní o ó wá wá ọlọ́run lọ síbi Ṣàngó ó wá ọlọ́run lọ síbi Ọbàtálá wọ́n wà ní ẹsẹ́ fún wa ò ní ẹsẹ́ fún wa torí ká lè lówó ó bẹ̀rù torí kó lè gbádùn ayé ọmọ làkejì ẹ̀ ó mú ó fi ṣògùn owó wọ́n wà ní ògùn owó tó ṣe yìí o wà á máa rí ní ẹni o ọ máa fi ẹ̀jẹ̀ èèyàn wẹ̀ ẹ̀jẹ̀ èèyàn ó máa fi wẹ̀ lọ́dọọdún ọ máa mú èèyàn mẹ́tàlá mẹ́tàlá á máa gbẹ̀jẹ̀ lára rẹ̀ àtọkùnrin àtabo ló máa fi wẹ̀ tó bá ti fi wẹ̀ lọ́dọọdún owó rẹ̀ máa pọ̀ sí i ó sì ń ṣe ó jẹrẹ èèyàn torí kò lè wáyé kò lè lu ayé káyé lè máa sàdákì sàdákàtà rẹ pé ah lágbájá èèyàn ni ọlọ́run sì ni ẹ jìnnà síbẹ̀ ẹ má ta púùlù ẹ má ta bàbá àjẹ̀mú ẹ má ta ajánsáré owó jóná ẹ má ta náírà bẹ́tì gbogbo nǹkan tọ́lọ́ ní ò dáhùn ọlọ́run ní ni ẹ kú mẹ́ gbogbo yẹn ló wá múra ló kó sáyà ọlọ́run gbogbo wọn tó bá ti ṣe bẹ́ẹ̀ inú òkùnkùn ló wà. àsùnwòn rùsùn ló máa وسراجها طابة وسراجها ẹ ló wà nù mọ́lẹ̀ méjèèjì ra wọn gbogbo wa tó o bá ń ṣe tá a sọ fún ọ yìí olú òkùnkùn wà ló wà nù ẹni tó wà nù òkùnkùn tó wà lọ túbá tó gbọ́ wà sí irú ọ̀rọ̀ mo jáwọ́ mbẹ̀ ọlọ́run ní ọtí mímu dá o ó ní látòní lọ mo jáwọ́ mbẹ̀ ọlọ́run ní pàṣágà dá o ó ní látòní lọ mo jáwọ́ mbẹ̀ ọlọ́run ní ẹ má fẹ́ rẹ èèyàn ṣoògùn torí kẹ́ ẹ lè dán lọ́rọ̀ ó ní mo jáwọ́ mbẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe kí ni kí ló pé wọ́n sì rọ́jò tọ́ba tó. gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó bá ń túbá tó wá tútú bá ń bí ẹsẹ̀ òru ẹni náà ló wà ní òpalẹ̀ àwọn tí bá ń ṣe lọ́hùn tí bá ń túba lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́gbọ́ wà sí tó yí padà irú àwọn ẹni yẹn ti kú òun òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ọlọ́run nìkan ni òní ẹni tẹ́ ẹ lè ṣe o ẹ aṣọ fún yín kẹgbọ́ gbogbo àwa tó kú ẹlẹ́ṣẹ̀ ni wa á máa ṣẹ̀ tá a bá ti ń ṣẹ̀ tẹ́ bá wá ti túbá tẹ́ ẹ padà sínú ẹ̀ṣẹ̀ yẹn tẹ́ ẹ bá padà sínú ẹ̀ṣẹ̀ yẹn èyí lẹ ní ìmọ́lẹ̀ àkọ́kọ́ nìyẹn inú mẹ́rin ó sàárè sàárè ilé tá a kọ́ lóòjọ́ tá a mọ̀ lóòjọ́ tí wọ́n ṣe fa tí wọ́n rẹ̀ tí wọ́n tí wọ́n kó náà sí tí wọ́n tí wọ́n parí ẹ̀ tí wọ́n kó tó já sí pé òòjọ́ la kọ òòjọ́ náà la parí ẹ̀ àfáà ní òkùnkùn ní o sàárè sàárè sàárè tí wọ́n pa súnà rẹ̀ dání sí o ti ń jẹ́ èèyàn tẹ́lẹ̀ wọ́n pe bàbá alágbájá ìyá alágbájá wọ́n wá pa súnà rẹ̀ padà kú ò léèyàn ní ìsìn wọ́n wá sọ ẹ́ dòkú wọ́n wá ní ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n gbé kú ònú èsì wọ́n gbé kú ònú atẹ́gùn wọ́n gbé kú ònú bẹ́ẹ̀dì tó ga bẹ́ẹ̀dì tó dàbí omi wọ́n gbé kú ònú bẹ́ẹ̀ wọ́n á gbé kú lórí ẹní rẹ wọ́n gbé kú ònú yàrá rẹ wọ́n bọ aṣọ tó jásí pé ìwọ lòún rà á fúnra rẹ wọ́n bọ̀ kúò lọ́rùn rẹ tábà tí wọ́n bọ̀ kúò lọ́rùn rẹ wọ́n wàá gbé e gẹ́gẹ́gẹ́gẹ́ ó nínú sáré tábà gbé e gẹ́gẹ́gẹ́ ó nínú sáré wọ́n wàá rọ́ yẹ pèsè ẹ lórí kó kó ewé lé ẹ lórí wọ́n kàn ẹ́ ní eh, pákó wọ́n kó iyẹ̀pẹ̀ àmọ́ wọ́n wàá da gbogbo ẹ̀ lé ẹ lórí àfààní sáré yẹn òkùnkùn ni o. olóòmọ̀ tán wọ́n sọ ọjọ́ bá ṣe ìmọ́lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ sàárè ní òkùnkùn ẹni tó bá mọ ọlọ́run ọba ẹni tó bá dá ọlọ́run ọba mọ̀ òun ni wà ní ìmọ́lẹ̀ tó gba ọlọ́run ọba gbọ́ tọ́lọ́ ní ẹ máa sí lóhun ẹ máa ẹ máa ẹ máa sí lóhun ẹ máa ẹ ẹ tí ń sí lóhun ẹ máa gbàwẹ̀ tí ń gbàwẹ̀ ẹ máa yan sàká tí ń yan sàká ẹ máa ni paasi lọ́dọ̀ àwọn màláìka níjọ́ tí àwọn màlẹ́kà bá yọ sí nínú sáré tí wọ́n béèrè pété lọ́wọ́ ọba rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó fèsì pé ọlọ́wọ́ ọba ọ̀kan ṣoṣo tábẹ̀rẹ̀ pété lànàbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó paasi pé àdàbọ̀wá Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni tábẹ̀rẹ̀ pé kí ni ke ìmọ̀ló kọjú sí irú ẹni bẹ́ẹ̀ ni ó fèsì pé Káàbà ni tábẹ̀rẹ̀ pé àwọn olọmọ ìyá rẹ̀ ní Islam irú ẹni bẹ́ẹ̀ ni ó fèsì ní ó nọmọ ìyá tí wọ́n béèrè pé ìwé wo ló gbà fún irú ẹni bẹ́ẹ̀ ni ó fèsì pé Al-Kùránì ló ń gbà fún náà. نعم والقيامة ظلمات ẹlẹ́kẹ̀ẹ́ta kọ́ ni ẹ wọ́lkíyàmọ̀ sùlùmáàtù wọ́n ròyìn àlìkíyàmọ̀ àwáyé ikú ò máa sí ta ló lọ àlìkíyàmọ̀ tó padà rí wọ́n wá ròyìn àlìkíyàmọ̀ o àlìkíyàmọ̀ àlìkíyàmọ̀ o à láìla ìlàlà ibi tí mọ́tò òde tí pílẹ̀nì òde ibi tá à lọ tá à ní dé mọ́ wọ́n wá ní àlìkíyàmọ̀ ẹ̀rí gbangba àdájọ́ ọlọ́run ibi tí ọba mi ti ń fẹ̀yìntì títí ń dábírà tí ó títí ń pàṣẹ títí ń sọ̀rọ̀ àlìkíyàmọ̀ yìí o wọ́n ní sùlùmáàtù òkùnkùn ní o òkùnkùn bírimù bírimù làlìkíyàmọ̀ ẹ̀ gbọ́ mi dáadáa òkùnkùn ní kò sẹ́ni tó wáyé kò sẹ́ni tó kú tí ó wà sọ pé báyìí ló ṣe rí. wọ́n sọ̀rọ̀ ọjọ́ àwọn òní wọn ò ní sínú òkùnkùn tá a tàtùpà fún tí wọ́n wà ní òmọ́lẹ̀ ẹ gbọ́ kí ni wọ́n sì akílò pé gbogbo ẹni tó bá láyé tó bá ṣe dáadáa gbogbo ẹni tó bá ṣe dáadáa láyé àlìkíyàmó dìrọ̀rùn fún o ṣètọ́rẹ́ àánú o níkà o ní kinní kan o kó wọn kó ẹ̀tọ́ gbogbo èèyàn lé ẹ lọ́wọ́ kó kó kó kó mọ́ra akẹ́kọ̀ọ́ àwọn ìjọba yìí ni àwọn kan wà lókè tó yá sí pé tí àwọn ìjọba bá kó ẹ̀tọ́ gbogbo èèyàn lé wọn lọ́wọ́ wọ́n ti yó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti lájẹ sẹ́kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gan ti yó wọ́n ti wá kó ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn tí ò yó lé wọn lọ́wọ́ pé ẹ lọ ha fáwọn tí ò yó kàkà kí wọ́n tó ha wọ́n lọ tọ́jú ẹ̀ sínú ọ̀dọ̀ wọn ìmí ò tún bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ọlọ́ọ̀ni gbogbo wọn tó bá ti níṣẹ́ dáadáa tó bá jọ gbẹdàgbẹ́ àmọ́ inú òkùnkùn ló wà ẹ̀ tó wá níṣẹ́ dáadáa yẹn nìkan ni ó wà nù mọ́lẹ̀ وسراجا صدمة وسراجها وسراجها الله أكبر ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. wọ́n ní afárá sàrátì tààrin ẹlẹ́ẹ̀karùn kọ́nù. ẹlẹ́ẹ̀kẹrin. ẹlẹ́ẹ̀kẹrin afárá sàrátì tààrin wọ́n ní sùlùmọ́ wọn lókùnkùn ni o àwọn àgbàlagbà tí wọ́n mọ ọlọ́run wọ́n ló mú ojú bíléèdì lọ ó mú ojú irin lọ wọ́n ní afárá sàláàtì yẹn wọ́n ní ó tíírín ó dùn wá látakò lọ kòtò ló wà sálẹ̀ rẹ̀ ejò ńbẹ́ńbẹ́ àkékè ńbẹ́ńbẹ́ oríṣiríṣi ìgò oríṣiríṣi ìṣó gbogbo tí ń bàtẹ̀ èèyàn jẹ́ iná bìrìmù bìrìmù ó wà ní afárá sàláàtì yẹn á sì rìn kọjá ẹlòmíì ó ra kòrò kọjá ẹlòmíì ó fẹsẹ̀ rìn kọjá ẹlòmíì ó kọjá bíi bíi bíi máṣíìnì ẹlòmíì ó kọjá bíi kẹ̀kẹ́ ẹlòmí ó kọjá bíi mọ́tò ẹtì ẹrọ mi sí ẹlòmí ó kọjá bíi yóò kọjá bíi mọ́tò ọ̀ríjínà ẹlòmí a sì gbọdọ̀ kọjá ẹni tí ò bá kọjá bẹ́ẹ̀ kò ní wà lẹ́nà ẹlòmí ó re sínú kòtò yẹn bó bá ibi tó o bá ti fẹ́ parí ẹ̀ka tó tún re sínú kòtò wọ́n tún dẹ́ ẹ padà síbẹ̀ ó jọ tó bá kọjá ẹlòmí ó sì kọjá bí àmọ̀nàmọ́ná báwo ti kọjá jọ́nà nù á kọjá bí àmọ̀nàmọ́ná ẹ ṣe àmín ẹlòmí ó bí àmọ̀nàmọ́ná ẹlòmí ó bí àmọ̀nàmọ́ná wọ́n wá ní abọ́lá sàláàtì yẹn wọ́n ní òkùnkùn bírimù bírimù ni o. wọ́n sọ jù yàgì ni. wọ́n ní ẹni ẹni wo látàn látàn mọ́lẹ̀ sí wọ́n ní ẹni tó bá ní àmọ̀dájú látàyé tó mọ̀ pé ọlọ́run sọ pé ee àwọn tó bá wù àbáyé o wọ́n ní kọjá lórí afárá sàláàtì o wọ́n kọjá pẹ̀lú ìnira ni o tó wá sáńbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ò ní sínú òkùnkùn náà ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yìn ògbó Muhammad dada. ẹlẹ́kẹ̀rin bá a ti sọ pé mẹ́rin ẹlẹ́kẹ̀rin nu bá bí anabiwa Muhammad ti wí tábú bàkàrì sì dínkù gbà wá lẹ́nu anabi. bó ti wá wà yìí sí sẹ́mi ìmọ̀lẹ̀ ní abẹ́ni òkùnkùn máa bíra rẹ léèrè báyìí bíra rẹ léèrè sẹ́mi ìmọ̀lẹ̀ ní abẹ́ni òkùnkùn sẹ́mi iná ní abẹ́ni àlìjẹ́nnà ó yá máa bíra rẹ léèrè ọlọ́run má ṣe wá lẹ́ni òkòkò àmín olúwa má ṣe wá lẹ́ni iná o àmín olúwa dákun já páàsì o àmín já páàsì láyé káàdì páàsì jọ̀gbìn àlìkíámọ̀ àmín já páàsì láyé já páàsì jọ̀gbìn àlìkíámọ̀ olúwa má dà wá láàmú o olúwa má ní wá lára olúwa gbàdúrà wa olúwa ṣàánú wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò wá àti gbogbo ìwọ náà tó ní ọkàn dáadáa tó jásí pé ìwọ̀nba wà síta ṣe yìí ó ṣèjì inú ilé ayé rẹ ní agbára ọlọ́run gbogbo tó jẹ́ ìdààmú ọlọ́run ó kó olú ayé wa olúwa ó gbàdúrà wa o olúwa ṣàánú wa àníri ṣòro àníri wàhálà ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ọlànàbí lọ́dọ̀ ọlọ́run subahana rabbika wa bil izzati amma yasifun wassalamu ala al-mursalin.